رب الجنة هذا أقصى ما أتمنى أن تدخلني رب الجنة هذا أقصى ما أتمنى وتهب لي الدرجات العليا يا ذا المنة يا رب يا ذا المنة يا رب لا حول ولا قوة إلا بك يا ذا القوة يا مولا لا حول ولا قوة إلا بك يا ذا القوة يا مولا فأعن واصرف عني الجهل يا ذا المنة يا رب يا ذا المنة إيه. يا رب أن تدخلني الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته an kira wa kwabo sulito alhayatu sa'ida semiri a pẹ̀lú mi nílé agodo shekwa abdurrafi aminullah ibá sáàmà sáàmà rálí السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حياكم الله níbi tí a fi ètò náà kó sí ní àná àtàràwíh ásámú òun náà ni à ń bá lọ gẹ́bá sí mọ̀ ó ní ásámú dí sàárì tẹ̀lé ààwẹ̀ tẹ̀lé tó bá tún di pé ń parí náà ó tún ní ásámú lọ àbí sàárì tẹ̀lé ààwẹ̀ tẹ̀lé àbí kìnníkà tẹ̀lé ó dijọ́ kejì ọdún ó dé náà nínú tí iṣẹ́ tó pàtàkì ni ọ̀rọ̀ asá nínú oṣù tá wà yìí ẹ tí wá ń ṣàlàyé fún wa ká lè mọ pàtàkì rẹ̀ àdísì tó sọ pé man qama ramadana imanan wahtisaban ghufira lahu ma taqaddama min dhanbi pé téèyàn bá yan nẹ́fìlà lóru àwẹ̀ sábàbí àforíjì ẹ̀ṣẹ̀ ni ẹ ti jẹ́ yé wa pé àsìkò wo ni a máa kí àsàmù àsìkò wo ló bẹ̀rẹ̀ kásìmù àsìkò yìí náà ṣe pàtàkì torí mo tún wá padà rántí pé àwọn kan ń bẹ ìṣá ìgbìn ò tí ì tó tí wọ́n fi ń kí wọ́n á sì kí ìṣá ìtàn wọ́n kí àsàmù ò ní ìṣá ìgàn dípò pé ká sọ pé wọ́n ní àsàmù ọlọ́run kó torí ẹ̀. ẹyin ni wàá pè ní mọ́sọ̀gbá wọ́n sì gbà wọ́n sì gbà tọ̀ wọ́n kí nígbà tí wọ́n ti oh. dúró de mm-hmm. wọ́n ní kí wọ́n kárí kí ìṣáyé. wọ́n ní wọ́n kí mọ́tì bẹ́ẹ̀ tó bá ìbọ́yá ìrùkún wọ́n tó tásí mi wọ́n tó kí ìṣáyé àìrò léyìn àti ìṣáyé àtàzámù kò sí ẹ̀ka <laughs> tí wọ́n ní níbẹ̀. ẹ pé ásámù máa ń bẹ̀rẹ̀ látẹ̀yìn ìṣáyé a ti gbọ́dọ̀ mọ̀ pé láàrin mọ́gíríbì sí ìṣáyé kan kéde ju wákàtí kan wà ní láàrin wọn. náà bákan náà nínú tí ẹ tún jí ó yé wa ni pé èròǹgbà ta ní nínú àsìkò yìí ìgbà tó bẹ̀rẹ̀ ní àsìkò tó lọ dáa jù òun ni ti kọ́ sùn kó wá jí kó ẹsẹ̀ wá kì ṣùgbọ́n ẹ ní ìpín láti pé kí àwọn èèyàn ká lànú àwọn èèyàn gbogbo èèyàn náà kọ́ ní ọ̀rọ̀ ẹni tí ò bá rí kí lẹ́yìn iṣẹ́ yẹn ó lè mọ́ kí yóò da ká tètè kí lẹ́yìn ìṣá ìyẹn àyàfi ẹni àyàfi ibi gbogbo àdúgbò yẹn gbogbo àjẹmọ́ yẹn lẹ́nu kò pé ẹja sùnà káwá jí ká ti gbọ́ apàdé káwákì àtọkùnrin àtobìnrin <coughs> torí ọ̀pọ̀lọpọ̀ yìí tó ni ó ṣeé ṣe páwọn obìnrin láǹfààní yẹn wọ́n lè má darí kí wọn wọ́n sì tún lè má gbogbo yẹn náà kó wọ́n dà pé wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ìmáàmù Nawawi lọ lánàá ká tó tún yá padà ká tó gbé yín kú tó kí ṣàlàbọ̀ yábẹ̀ náà lẹ́tì ìbẹ̀rẹ̀ àbí àfikún lérí tí a tún dáhùn yẹn padà sí ìta ti sọ lánàá bismillah. alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahabihi wa man wala amma ba'd gbogbo pé àti ẹ̀yìn tọ́lọ́bọ̀ Allah subhanahu wa ta'ala òun ni wọ́n ṣe àtọ̀rọ̀ kí ọlọ́run kíkẹ́ ọlọ́wọ́n bá ti gẹ́rẹ̀ kọ́ bọ́ gba àwọn ará ilé ànábì àti gba àwọn sàhábà àti gbogbo àfi dáadáa tẹ̀lé orúkọ àwọn tí ó fi di ọjọ́ gbìn al-qiyama. ẹni gẹ́gẹ́ bí àwọn fadilatul imam bí wọ́n ṣe tó ń dá wa padà àti wọ́n tó ń rán wa létí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó ti tẹnukẹ́ ti kọjá lọ ń bẹ̀ a rí pé àwọn kìnnì yìí nínú àwọn nǹkan tí ó pàtàkì ni al-imam Nawawi alayhi rahmatullah wọ́n jẹ́ kó yíwa pé inú àwọn àsìkò tá a máa kírun tarawih náà ni wọ́n bá lọ pé àní láti tí o alẹ́gbà tí a bá ti kí ìṣá yìí tán báyìí ọjọ́ pé a tún yí àwọn nọ́fìlà kan ìtọ́jú pé ó jẹ́ rọ́tìbò ti ìṣá àti àǹfààní àti láǹfààní àti kí tàrọ̀wéhì nígbà òun ẹ̀wọ̀n asámú àti láǹfààní àti kí wọ́n wá ní alẹ́ kí ìyẹn lè kí lèèyàn nìkan bẹ́ẹ̀ lè ṣèyàn sì lè kí ní àpapọ̀ alẹ́ kí ní jàmáà náà pé ìyẹn lè kí lèèyàn nìkan gbà mí àbíkẹ́yìn kí ní rẹ̀ náà pé adé yíò náà ẹ̀rí pé nígbà tí àwọn fọ̀dọ́ tẹ̀lé mọ́ni wá sọ́nà náà pé náà àwọn tá a fẹ́ kájà bàbárkà bẹ̀ jù ìkẹwà pọ̀ níjà máa wọn ni ṣùgbọ́n nígbà míì ni àwọn ọ̀rọ̀ mi máa wá tí olùkí sọ́wọ́ bọ̀rọ̀ mẹ́ pàdé pé àyè ah, bí ọ̀rọ̀ mi kan tún lè léyìí iṣẹ́ wa ní túmọ̀ wípé ọ̀rọ̀ fún àfàfin máa fẹ́ yẹ sàlàyé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wípé bá yé wa yékéyéké dáadáa inú hadith ti Zayd bin Thabit radiyallahu ta'ala anhu tani bí sọ ń bẹ̀ wípé an sallu ayyuhan nas fi buyutikum fa inna afdala salati al-mar'i في بيته إلا صلاة المكتوبة إلا صلاة المكتوبة ìpè àníbi lẹ́yìn ẹ máa kírun ní àwọn ilé yín náà o ẹ má sọ ilé yín dahoro ẹ máa kírun lé torí pé ìrun ọmọ èèyàn tó fi lọ́lá jù nínú tó bá ń kí lé rẹ̀ àyàfi ìrun àwòrán yẹn nìkan ló jẹ́ pé kíyàn kí mọ́ṣáláṣí fẹ́ ń lọ́lá jùlọ ìmọ̀ kíyàn kí àdúrájà wọn náfìlà bá ní àjọ kíyàn kí mọ́ṣáláṣí àkíyàn kí lé ní fẹ́ lọ́lá jùlọ gbọ́dọ̀ àti wa ní gbọ́yìn délé pé àjẹpá níbi tó fún wa pé ká kírun lé ní fẹ́ lọ́lá jùlọ òun ajẹ́púpọ̀ àti pé àní èèyàn wọ́n sámúlẹ̀ sí bí kì í sọ̀rọ̀ àyàn ajẹ́púpọ̀ ìyẹn fẹ̀kẹ́ ní kí pàápàá jùlọ sábàbí òróòdì ohun tó bàbá mi fi sọ àdéṣe yìí náà ni òun náà ní wọn ṣe pẹ̀lú asámúnà ni pàápàá àní ìbúṣọ́ ìdí mi fi sọ ìhá yìí ebi mẹ́ta níbi sọ̀rọ̀ lọ́wọ́ sọlá tó kí wọn fún wọn ní ọjọ́ àkọ́kọ́ ọjọ́ kejì sáàdùkú àwọn sọ̀rọ̀ wa dúró fẹ́ dúró káàní ìjọ jáde káàní ìjọ wá jáde má àní ìjọ padà wá jáde sàn pé mo rí bí a ṣe dúró ṣùgbọ́n ń bẹ̀rù pé tí wọ́n bá ní kí máa ká máa kírun yìí lọ ìkọlọ̀ bọ́ máa sọ dọ̀rọ̀ yẹn lórí ipa yóò sì ní ká tó bá ti dọ̀rọ̀ yẹn tó bá wá rí bẹ́ẹ̀ máa fẹ̀kẹ́ kírun lé yín náà àti àníyàn àpòlú ọ̀rọ̀ yẹn sì ń kílẹ̀ ẹ̀ka wípé ẹ̀fẹ̀kẹ́ máa kírun lé yín lásìkò ìfipá ń bẹ̀rù kọ́ bà jẹ́ ọ̀ranyàn ṣùgbọ́n ẹgbà tí jẹ́ ọ̀ranyàn ti kúrò ajẹ́ pé ìkírun lé òun bóyá yóò sẹ́kù pé a máa kírun lé tó bá jẹ́ náfìlà ṣùgbọ́n gbogbo náfìlà tó bá jẹ́ wípé a bá ti rí ìtanijú àtọ̀dọ̀ nígbà sẹ́lẹ̀ ni àbí ìṣẹ̀rí lójú kòkòrò lórí pé ká ń jẹ̀ máa ni àyè pé ká kí ń jẹ̀ máa ni fi ń dára jùlọ wọn láàrin níbi àdéṣe ti Abu Dharr al-Ghifari radiyallahu ta'ala anhu يطبع منه عن كتب السنن يعني سنن أبي داود الترمذي الإمام النسائي وابن ماجه وغيرهم رحمهم الله تعالى فلم في من صلى مع الإمام حتى ينصرف كتب له قيام الليل بما كتب الله له قيام الليل بما حسب له قيام الليل بما يعني يعدل قيام الليل ẹni kẹ́ni tí ọba kírun pẹ̀lú jẹ̀mẹ́yà ó تيجي pẹ̀lú ìmáàmù rẹ̀ títí tí ìmáàmù fi parí ìrun tí wọ́n fi parí ẹ̀rùn anábì sallallahu alaihi wa sallam anábì ní wọ́n kọ́ fún tọ̀hún àní wọ́n fi kírun pẹ̀lú mọ́jọ́ mọ́mú kiri dáadáa tí wọ́n fi àjọ kó ti kírun bá bí ìgbà tó fi gbogbo òru yẹn yẹn fìlà yẹn yá bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe náà wọ́n ṣe kọ́ fún irú ẹni bẹ́ẹ̀. àyíkpé yóò túwà pé ọlá ń bẹ́ ń bi kẹ́yìn kírun pẹ̀lú ìmáàmù lẹ́yìn ìmáàmù káàkiri ń jàmánu gbogbo ẹni kẹ́yìn tí wọ́n wá kí wákàtí kan àyíkú ládá tí yẹn gbà ní bíjà tí yẹn fi gbogbo òru látàlẹ́ tílẹ̀ fi mọ́ ìyẹn ti kí ọmọ fọlọ́bọ̀ Allah subhanahu wa ta'ala òun ni àyíkú túmọ̀ pé ọlá ń bẹ́ ń bí ká kí i lápapọ̀ ká kí lẹ́yìn imam eléyìí náà sì ní sábàbù òrùlù tí ẹlẹ́wọ̀n fẹ́ pátá lẹ́yìn sallallahu alaihi wasallam fi sọ hadith yìí náà ní Abu Dharr al-Ghifari radiyallahu ta'ala ni wọn náà sọ sábà díẹ̀ wọn làwọn wọn ní ànábì sallallahu wọn gbàwẹ̀ pẹ̀lú ànábì náà pé àwọn kírun àkọ́kọ́ lọ́jọ́ àkọ́kọ́ táwọn kan kì í títí tí sọ́lọ́sọ̀ lẹ́yìn fi kọjá lọ ìkádà òrùsùn mẹ́ta fi kọjá lẹ́yìn ìgbà àwọn dúró wọn àti di ó tó di ọjọ́ kejì àníjò tó kí bá wọn ó tún wá di ọjọ́ kẹta tí ọdún ọdún kù márùn jẹ́ parí àníjò tó wá kí àwọn wá kírun yìí títí ó fi wọ̀lá di ooru àwọn wá nílẹ̀ àníbi sallallahu alaihi wasallam lọ́wọ́ lọ́wọ́ fàtánà bàkíyàtà lẹ́yìn lẹ́yìn látìnà rẹ̀ àníbi tó bá lè bá wa sàlékún in tó kùn tí lè fi mọ́ yàbí in tó kùn tó fẹ́ jàdó fi yọ in tó kùn ní òru àyí náà kó bá fi kírun káwọn pa jàǹfààní ọ̀run fẹ́ yẹn ni. alẹ́bí sallallahu alaihi wasallam wa ni man sallama al-imami hatta yansorf kutiba lahu qiyamul layl. mo gbẹ́ni kẹ́ńtọ́ bá kírun pẹ̀lú imam tí màmú fi kírun tán yányá ayé pé irú ẹni báwọn ni wọn ó kọ ìrun òru lẹ̀ fún. ọ̀tá inú àtúntò ìṣẹ́fẹ́ ń dá wájú ìbànújẹ́ kí abúdáwùdù ni òun gbọ́ tí wọ́n bèèrè lọ́wọ́ ìmọ́mọ́ ahmadu alayhi rahmatullah ipe kéèyàn kí ọrùn ta ìrún asámú yìí kéèyàn kí lẹ́yìn nìkan àbí kéèyàn kí ń jẹ́ máa èwo ni mọ́mù rí pọ́ dára jùlọ mọ́mọ́ ahmadu alayhi rahmatullah wọn ni kéèyàn kí ń jẹ́ máa lọ dára jùlọ o kéèyàn kí a rí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́mọ́ mi lọ́nà tó pé sunnatul muslimin àní sunnatul muslimina ahabbu ilayya ìlànà táwọn mùsùlùmí ń tọ̀ bí kí wọ́n máa ké papọ̀ yẹn ká sì máa kí nígbà tí ọ̀rọ̀ rọ̀ fún gbogbo mùjẹ̀má láti dá kí apọ̀ wọn ahabbu ilayya ayé pé ìtàn fẹ́ràn jùlọ nù wọn ní fi ń dára jùlọ nítorí àgbẹ̀ kéwòn kí ń jà máa ń ká sì kí pẹ̀lú àwọn mùsùlùmí kó fi jẹ́ kí gbogbo alájọsọ oríire lájọjọ oríire yìí náà pé nínú tẹ́fẹ́ ń dára jùlọ ni. lábẹ́ hadith ti abdulzad al-gifari radiyallahu ta'ala anhu àtúwárí ń bẹ̀ wípé àdúgbò pé ẹni tó bá kírun pẹ̀lú ìmáàmù ọjọ́ òkúrú mẹ́jọ ká sí ń bẹ̀rù ẹ̀fẹ́ tó kírun pẹ̀lú ìmáàmù nígbà pé ẹni tí ò bá bá wọn tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìmáàmù tẹ́jú àtọ́ fi fẹ́ pẹ̀lú ìmáàmù ọgbọ̀rọ̀ lómi òun wò fún ọjọ́ kún ọ parí pẹ̀lú ìmáàmù ní kò ní sára ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìmáàmù hmm. ẹni wọ́n tẹ́ ma sọ́wọ́ tó ẹ̀ tó àbí kújọ rákà méjì kan rákà mẹ́rin òun ní ọ̀ṣẹ̀ wá jẹ́ ìwọ̀n ọ̀pọ̀lọpọ̀ téèyàn ti wé sí sẹ́yìn àbí téèyàn ti tó ti bọ́mọ lọ́nu ládàáhùn kò mọ̀ sí kò ayé tó ládàá yí pé èèyàn gbàdá téèyàn ti gbé òru kírun wọ́n tó wù nígbà ẹ̀kí fẹ́ pẹ̀lú máàmù ní aládàáńlá kiri gbọ́ ẹ̀rí pé nínú àwẹ̀ ní kó láwọn ẹ̀ka kọ́bọ́jú tó bá ṣe sọ́láìnà ọ̀rọ̀ ìyàwó lọ́wọ́ bá lọ́hùn ni àtàjùlọ àwọn ọmọ ọ̀rọ̀ yàn àtàwọn níbi àdísì tí òfin ọ̀nà Affan radiyallahu ta'ala anhu tàbí jọ sàn kó yàn bẹ̀rẹ̀ pé gbogbo ẹni kẹ́ni máa sọ́lá lè ṣe àmà al-imam ẹni ka annama qama nisfa al-layl ẹni tó bá kírun iṣẹ́ pẹ̀lú ẹni tó bá sì fi ẹni tó bá kírun alfajari ìrun àṣùbá tó kíkọrù ìmáàmù bí ìgbà wípé ó ti gbogbo ìrú ẹ̀yìn yá ó fi kírun ni àdúgbò mọ̀ sábà kò ní àlẹ́ yìí nígbà tí a ti pé ìṣojú kòkòrò káyọ̀ tí máa dé mọ́tà kájọ kírun ìṣáyè yìí á ti kọ́ gbalada wípé àtẹ̀kọ́ yìí nẹ́fìlà akọ́fi gbogbo òru ẹ̀làjì òru àbíkí àtúkásù bá ń jẹ́ máa bí àtúwò gbogbo àbíkí àtúwà bá ìmáàmù jọ àtúwà jọ kí tààrọ̀ wí ìmáàmù tó fi wọ́n ní adékòtò ọ̀ràn yẹn àwọn ni ẹni tó bá bá ìmáàmù kírun ọ̀ràn yẹn tó kí ń jẹ̀máà ìlọ́wọ́ ìgbàládà làjì ooru àbíládà gbogbo ooru bí ìgbà kó fi gbogbo ooru yẹn kírun ọ̀ràn yẹn ni ládàá tó ń dín kírun ọ̀ràn yẹn lọ́gbà tó kírun ọ̀ràn yẹn làmì nìsọ́n bí bẹ́ẹ̀ ni tó bá yẹn náfìlà ìyá ìrìn asámú tó ti kíbẹ̀ tó wọ́jọ kí pẹ̀lú ìmọ́tọ́jọ bẹ̀rẹ̀ pẹ̀lú imam tẹ́bíjọ parí imam bí ìgbà pé òun náà ti ni àyíkúkẹ́ kí gbogbo rẹ̀ yìí kó wá Ramadan náà kó lórí ibi táwọn wá náà kí ẹ mọ́ fẹsẹ̀ awẹ́wà bẹ́ẹ̀ sì ni kí ẹ mọ́ fi ṣeré kí ẹ mọ́ jẹ́ kó ìjẹ́kọ́ bọ́ mẹ́yàn lọ nínú ọ̀rọ̀ náà kọ́lọ́hún ṣe oore náà kó ṣe náà fún wa. iná kíyèsí mi ni àyàkùnmù lọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní ìgbà ní ẹlòmíì nípa ẹ̀rùn tí bá mú kì èmi tó láǹfààní àti tó kírò lóru sí tí wọn bá ti wá títà rọ̀ wíyìn tí àwọn ti kírun asámú tán tó wá pẹ̀lú tèmi tó ní ajẹ́pí ládá yẹn bọ́ torí kòkò bá wọn sínú àwọn tó bá ìmáàmù kírun tí wọ́n mú fi kìtá hmm. ajẹ́pí ládá ayé tó fi gbogbo òru rẹ̀ kírun yẹn kò ní gbà o hmm. àti kẹ́yìn ọjọ́ kí tẹ́tẹ̀lú ìmáàmù ni hmm. látàfi wíṣẹ̀ lóhun náà bàtàbẹ̀rẹ̀ lọ́wọ́ mọ́mọ́ amúdọ̀ alẹ́ rahmatullah ẹgbẹ́ sí wíṣẹ̀ nílẹ̀ kẹ́yìn òkè pẹ̀lú ìmáàmù àbíjẹ́ ìbáwò fún ọdún kírun wájú àwọn tó kó ni kó ń tọ̀ wọ́n bá wọn kí kó bá ìmáàmù kí wíṣẹ̀ nínà ni o torí pé ànẹ́bí sallallahu alaihi ẹnikẹ́ni tó bá kí irun pẹ̀lú ìmáàmù tí máa ń zikí ọ̀nà yẹn tán hmm. kó ti bàdá hmm. ọkọ̀ yá mọ̀lẹ́ ni àyífọ́n náà bọ̀lọ́wọ́ kọjá pé ó fi gbogbo òru rẹ̀ ó fi kírun ni. Hmm. àyífọ́n tó lè kí wọ́n fi ṣeré àti kí wọ́n máa tọ́kọ́ tó bẹ̀rẹ̀ kí wọ́n sì gbìyànjú àti bá wọn kí tán yáyá káàbí ẹ̀rọ àti owó kó wọ́n tó kí omi ìlú sí kí yóò kí ma kò tán pàlú àní pẹ̀lú ìmáàmù ni. inú mi bí àwọn mi ti wọ́n ti máa kí alábẹ́yà ń gbà ní alẹ́ ní ìmáàmù méjì tí máàmù mi kọ́kọ́ ìwé òkè ah, nígbà tó pé oúnjẹ ń bá ti pẹ̀lú ìmáàmù tí wọ́n fi kí sẹ́ni hmm. wọ́n wá pẹ̀lú mọ́mọ́ àkọ́kọ́ hmm. mọ́mọ́ àkọ́kọ́ ti kí sẹ́wọ́n wa ayétèmi àti mọ́mọ́ àkọ́kọ́ ti kí tiwa tánu ayétèmi àní ti bàbá mọ́mọ́ kejì kí mo ti náà da irú yẹn àbíkẹ́lì mẹ́rin tó mọ́mọ́ àkọ́kọ́ òun mi lè mẹ́ba wọn kí hmm. yẹ ká bẹ̀rẹ̀ pẹ̀lú mọ́mọ́ ẹlẹ́ẹ̀kejì ni yóò wá bá mọ́mọ́ ẹlẹ́ẹ̀kejì kí ti ẹ̀ tán tí wọ́n ti kí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìmáàmù mo sì kí tán pẹ̀lú ìmáàmù ayétèmi gbẹ̀ládà kí mo fi gbogbo òru kírun àfàdé yìí wọ́n lè lọ àdàlámà ibùdó ọ̀sẹ̀ mí ìnàlẹ́ ìmọ̀rànmọ̀tòlọ́ ebi tó bá rí báyìí nǹkan tó ti náà pé àwọn ìmáàmù yẹn bí ìgbà pé wọ́n ń rólé fúnra wọn ni ìdájọ́ ìmáàmù kan náà ni ó gbà torí kí nǹkan yìí ó lè bá àrọ̀rùn lọ́jọ́ tí àní lọ́jọ́ kí àwọn jọmọ́ wò pé tí òfin ní ìmáàmù náà la àní tí ó fi fún wọn fẹ́ ṣùgbọ́n ìdájọ́ ìmáàmù kan tó fẹ́ràn nǹkan náà wọ́n ń kí hmm. ẹgbẹ́ tí ilẹ̀ ìrù yẹn lọ́jọ́ bí wọn kí méjì mẹ́ta ká dúró pẹ̀lú táwọn ti pẹ̀lú ìmáàmù àkọ́kọ́ títí láti yọrí ìrùn kan yányá pẹ̀lú ìmáàmù ẹ̀tẹ́ àgbà pẹ̀lú ìmọ̀mù tí mọ̀mù fi túkà ní orí ọ̀rọ̀ ẹ̀yẹ́ mọ̀mù mẹ́ta náà ló kí báyìí kí wọ́n mẹ́ta ni ó jọ kí pẹ̀lú mọ̀mù àkọ́ ẹlẹ́kẹ̀ẹ́ lẹ́kẹ̀ẹ́ta bí àkọ́kẹ́kú mẹ́rin ọ̀kẹ́kú mẹ́rin ẹ̀lẹ́kẹ́ tó wájú òun kí ìṣàrọ̀wé àwọn kí tí wútìrì wútìrì ajẹ́ pé wọ́n kó mẹ́ta nù kí wọ́n gbé láti jọ kí gbogbo ẹ̀ tẹ́yẹnyá ìgbà wọn ló túmọ̀ pé ẹ̀jọ kí pẹ̀ èèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú imam ẹ̀yàn tó kí fẹ́ pẹ̀lú imam àmọ́ wa ara kan láadáa wípé èèyàn wà nú àwọn tí ọlọ́bọ̀lọ́sọ̀rọ̀ hánà wọ́tẹ̀ yọkọ̀ lẹ́ẹ̀ pé ó fi gbogbo òru rẹ̀ ó fi kí ọ̀nì nítorí àwọn nǹkan yìí nínú àwọn tó pàtàkì níbi ìran tàràwíhì ni hmm. ìgbà mí àwọn pé ẹyin sí ìwádìí adíkì pẹ̀lú ìmáàmù àkọ́kọ́ àbí adíkì pẹ̀lú ìmáàmù tó yẹnyá sáàtúwá hmm. lè kí mi lóru ni bí àbá tó nínú kí mi lóru má hmm. <laughs> pàápàá jùlọ bí bí nǹkan gbọdọ̀ ju rákà mọ́kànlá náà lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti sọ pé nínú àwọn tó ní ṣe pẹ̀lú adádọ̀rọ̀ káàtì nítorí àwọn adádọ̀rọ̀ káàtì ti aleki àwọn bí àwọn ìlọsí méjì bẹ́ẹ̀ ìgbà tí ibùdó sẹ́mi àlẹ́ rahmatullah níbi sáré rẹ̀ máa ń fi àmì sàlàyé nǹkan wọn láwọn èèyàn tó ipa àwọn kẹbẹrẹ sì ju ń bẹ nínú wọn hmm. àwọn kẹbẹrẹ láti tó ń bẹ nínú wọn hmm. ipa àwọn oníwàsọ wípé tí yẹn bẹ àní èèyàn gbọ́dọ̀ kíjú rákà mú kànáà nù ẹni bá ti kíjú rákà mú kànáà lọ o ti ṣe dédé à hmm. àwọn ní eléyà aláṣẹ jù ni. bẹ́ẹ̀ ni aláṣẹ tó tóun náà fún mi kan ṣe òun ní kọ́ àbẹ́yìn àti òun náà ti jẹ́ pé òun náà ti jẹ́ aláṣẹ jù lọ́dọ̀ míì òun ní kó òun náà sọ pé gbogbo ẹni tó bá sọ wípé àgbọ̀dọ̀ kíjú rákà mú kànáà lọ òun tó òun fi khalafa ìjìmá àní àti pé òun tó òun náà ti yapa gbogbo àyẹ̀fẹ́ hmm. ní ẹjọ́ ní mọ́kànlá ní ìwọ̀n kí yọba dáa dé tó lè kíjú bẹ̀ lọ ẹgbẹ́ lè kíjú bẹ̀ lọ wọ́n tó bà dá ẹni tí níjà ní ìkíkà pàwọn aláṣẹ àwọn méje ní àní aláṣejù ni wọ́n torí pé wọ́n bà dá ara wọn lórí nǹkan tí ò tó ti èèyàn máa bà dá àyàn sí lórí hmm. pé máa pẹ́ ló ń dídí àsí. Hmm. ẹ̀rí àwọn tí wọ́n máa sọ tó bẹ́yà mọ́kànlá ní àwọn fáwọn ilé pìlẹ̀ ní pé àwọn fáwọn sọ torí níbi àdísì tàníbi sallallahu alaihi wa sallam àdísì yàwó Aisha ìtàmúwọ́lánà nípa pé Abdurrahman àní Abu Salama ibn Abdurrahman ibn lọ́wọ́ yàwó Aisha kí bọ́lá níbi sẹ́mà kí irun rẹ̀ nínú Ramadan ànábì yàwó Aisha ní ànábì òkè lékún nínú Ramadan àti bàdísì Ramadan kò kí ń kí ju rákà mọ́kànlá lọ. àyè mọ́tò níbi kí ju mọ́kànlá lọ sí pé kò wá ní ju bẹ́ẹ̀ náà níbí àwọn ìdìkọ̀ yẹn kúrò mọ́ tani abdullahi bin umaru mọ́bìnrin lọ́wọ́ níbi sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà pé báwo ni a ṣe máa ń yan náfìlà àrùn nínú àwẹ̀ àbínú lóru àníbìnrin salatul layl masina masina tó jẹ́ pé òun bá ní o ọláǹfààní àti máa kí ní méjì méjì méjì àníbi òfin ti hadidu sí èdè yìí nǹkan rákà tí ẹ̀ríkà tí ẹ̀ríkí ìpè méjì méjì sáà ní kí wọ́n máa kí lọ ni. bẹ́ẹ̀ àwọn tó ní fàìsà àkọ́ṣe àdókòmọ̀ ṣubúhá. àyíkú tó bá ń tún ọ bẹ́ẹ̀ wá lè pọ̀ tó bá fàìsà àkọ́ṣe àdókòmọ̀ ṣubúhá fàlìyó òtẹ́rù tí wọ́n tí wọ́n rí ọ̀rọ̀ amẹ́ríkà sáwọn fẹ́ tó dáhà sáwọn fẹ́ tó dáhà kí èyí ṣe wítìrí kẹgbẹ́ yọ̀kan àyíkò ẹ̀fì wítìrí wò parí ẹ̀fì ẹ̀fẹ̀yọ̀kan parí gbogbo tó ti ń kí bọ̀ ní ọ̀fi kí gbogbo nìyí láyé pé kò fi òǹkà sí nígbà tí ká gbọ́ orí ẹ̀fẹ̀ pé kò fò òǹkà sí lóòótọ́ àwòkọ́ hmm. kì í sí àgbẹ̀rẹ̀ yìí èwo làwọn sọ́láfà alẹ́ mọ̀rànmọ́tòlọ́ tí wọ́n já síwájú wa hmm. àwọn sọ̀hábà tí wọ́n gbọ́dọ̀ àmì sọ̀rọ̀ lọ́sọ̀nà báwo làwọn ṣe gbọ́ yé hmm. ǹjẹ́ àbí wọ́n gbọ́ yé wípé àdébìtì tí wàá lẹ̀ wípé a lè máa kí ìdílé máa ṣe lágbára mọ́ni ṣùgbọ́n tó láti máa fẹ́ kí tó gbìyànjú dáa yẹn ni dúró láwọn yìí kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a rí níbi ọ̀rọ̀ Umar bin Khattab radiyallahu ta'ala anhu àti sẹ́rẹ̀ a rí pé tara ní sọláàlú tarawih ni wọ́n sámú ni lọ́kọ́ níbi kí lójú ayé ẹ̀ tánibi ní àdébì apàdà fílẹ̀ pé à ń bẹ̀rù kọ́ lọ́wọ́ mọ́sí lọ́rùn àyàn hmm. àsìkò tó mọ̀ rúmi àti Abubakar lò tó nǹkan kò jẹ́ kí tánàbí fi sọ fàbílẹ̀ náà pé àríkù fi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di ní táwọn sàádé mi tí a bá gbé kalẹ̀ lẹ́yìn àní ìjọba tún ṣe nínú àwọn tí wọ́n gbé ní súnà mi bó ṣe rí náà nù. wọ́n á nígbà wọn ní Umar bin Khattab radiyallahu anhu wọ́n wá pa àwọn tí ọmọ jẹ́ ìmọ̀mù láṣẹ náà kó tó láṣẹ nígbà tí wọ́n kó ogun ọjọ́ pé ẹ máa fẹ́ kó jọ lẹ́yìn ìmọ̀mù ẹ̀yọ̀ ká àwọn tí Umar fi ṣe ìmọ̀mù jẹ́ lọ́hùn ẹ̀rọ ni Ubayy ibn Ka'b àti Tamim ad-Dari radiyallahu ta'ala anhuma wọ́n yà méjì fáwọn ọmọ jẹ́ ìmọ̀mù wọ́n wá gbọ́sọ̀dọ̀ umaru pé umaru pa wọ́n láṣẹ pé kí wọ́n máa kí ìṣèrò ìnàrọ́kà ìṣèrò ìnàrọ́kà àníràkà twenty twenty ni wọ́n máa kí ibi ìrọ̀wáyà ní pé twenty one ibi ìrọ̀wáyà ní pé twenty twenty three àwọn tó ń gbọ́dọ̀ umaru ní ìgbà tó umaru pa alábìkan máa kí nígbà pé wọ́n tó fi mẹ́rin nínú àwọn sọ́láàpù kọ́lá nínú àwọn sọ̀hábà bẹ́ẹ̀ nínú àwọn tàbí ẹ̀yìn tẹ̀ kí wọ́n gba ọdọ̀ umaru pé umaru nìkan máa kí twenty twenty ni twenty one ni twenty ni inú wọn ni sa'ib ibn yazid ẹgbẹ́ bá ṣe báyìí wọn níbi musannaf abdulrazaq bẹ́ẹ̀ náà níbi muslim ibn jaad bẹ́ẹ̀ níbi sunanu alimi alimami albayaki ọbẹ̀ rahimahumullahu ta'ala alukọ́ ma kí méjì àníkọ́ ma kí twenty two àní twenty twenty one àti twenty three bákan náà imam malik alayhi rahmatullah náà tó gbà wá níbi mọ́tọ́ wọn látọ̀dọ̀ fi yazid ibn roman ibà umar yìí káwọn ma kí twenty àbí twenty àbí twenty one bákan náà ni eh, ibn abi shayba fi musannafi àwọn náà tó gbà wá sọ̀rọ̀ yahya ibn sa'id ikú mọ́rù pàwọn yẹn láti bí wọ́n ma kí àní twenty bákan náà abdulaziz ibn rafi'a àwọn àgbà pé àní ìwé náà ń dìbò sọ́nà fún ibn abi shayba pé àwọn umaru pa òyìn láti nígbà pé àwọn àṣàrù tó wá sọ́dọ̀ umaru pé umaru ní kí ọmọ kí twenty yẹn ọ̀pọ̀ jà tẹ̀lé báwọn bẹ́ẹ̀ náà látọ̀dọ̀ ali ibn abi talib radiyallahu ta'ala anhu ali náà pa àwọn èèyàn láti pé twenty nígbà mọ́ kí ọ̀sùkò khilafa tiẹ̀ náà ẹgbẹ́ ibn abi shayba ẹgbẹ́ sí bẹ́ẹ̀ náà ni nípa ní òbẹ́gì bọ́nà káàdì tí mọ́ọ̀dún ní kan máa kírun ọ́ tẹ̀sẹ̀ mọ́dà bọ́dà tí wọ́n náà ipé mọ́ọ̀dún àníyàn òbẹ́gì bọ́nà káàdì a máa kírun fáwọn èèyàn ẹ máa kíra ká twenty fún wọn ni. Hmm. wọn kò jẹ pé wọn ni mamu àní alimam Tirmidhi alayhi rahmatullah gbàtí wọn bí jami àwọn bí sunan wa ipe jamadi sìn yẹn wá tán àwọn anyi ibi tó ń nínú àwọn olùmọ̀ lọ òun náà ni pé bí ohun tó gbajúmọ̀ látọ̀dọ̀ Umar ibn Khattab àtọ̀dọ̀ Ali ibn Abi Talib àtàwọn míì nínú àwọn sọ̀hábà bí òbẹ́yì ibùdó káàdì nígbà pé kí wọ́n máa kí ogun raka ogun raka ogun raka ebi wọn lọ gbajúmọ̀ wọn náà wà níbi tó gbọ́rọ̀ náà àwọn sọ́láfù lọ síbẹ̀ gẹ́gẹ́ bí àní Sufyan Thawri Abdullah bin Mubarak Abu Hanifa alimami Shafi'i àní imaamu Ahmad alayhi rahmatullah àwọn lọ síbẹ̀ imaamu Malik alayhi rahmatullah àwọn tó lọ síbi tó ga bíọ́ ọ̀gá lọ́ni lọ́pọ̀lọpọ̀ nígbà imaamu Malik alayhi rahmatullah àwọn èèyàn kí 36 àbí 33 mọ́kànlá pé nígbà míì ń bí rẹ̀ wá mọ́dọ̀ wọn Malik ní èèyàn kí 13 ṣùgbọ́n ìfẹ́ gbajúmọ̀ ìlànà ẹ̀dọ̀ mọ́mọ́ ìkọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn bàbàkọ̀ dìbí nìkan ní pé ta ti kíní kan ni hmm. tí mọ́mọ́ ìkọ́dọ̀ sọ pé àwọn tó wà ní mẹ́kà torí pọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn tó wà mẹ́kà pé twenty làwọn máa kí àwọn tó wà mẹ́dínà àwọn olùdíje àwọn tó wà mẹ́kà tó tàwáfù àwọn òní láǹfààní àti ṣe tàwa káwọn tó lékún ràkàátì lórí ràkàátì táwọn ará mẹ́ka máa ké àwọn náà fi kíta ti kíníkà. gbogbo gbogbo ẹ̀ náà lórí pé ó lè lè ju rákà ó fi gbèdéke sí i kò fi gbèdéke sí iye rákà tí fáwọn èèyàn yín lọ́rùn yìí. àníjọ́ ká máa sọ pé dandan lọ́ba ti kí mọ́kànlá àbí mẹ́tàlá ó ti dún bídí àlọ́ba ti kí. àbíkà ti kí bídí àlọ́ ti dún bídí náà pé kò sí ẹ̀yàn kò sí lọ́jọ́ báwọn. ẹ dákun àkíyèsí ká tó fi àyè lẹ̀ fún àyàn láti pè wọlé òun ni pé lérí ilé rákà yìí náà ni àwọn tí wọ́n bá ń sọ pé tí wọ́n ń dó dandan pé a gbọ́dọ̀ kí mọ́kànlá àbí mẹ́tàlá ṣé lákà nìkan làwọn lákà fún pẹ̀lú ẹni kèéfì àyẹn jẹjọ ń kọ́ pé pé ẹ̀rù bá pẹ́ níbi ìdónísì tó bá rùkú tó bá bá lọ sẹ́jú márùn-ún lápèjú rẹ̀ lébi ìdó ìgbà tí ó bá rúkú ó lè máa lo 5 seconds tí ó jóbi ìrìnlẹ́ yọ́ pẹ̀lú ìrúkú àti sórí kẹlẹ̀ sóṣòṣó ni bẹ́ẹ̀sì yẹn sì pẹ́ nídùú ṣé bí gẹ́gẹ́ bó ṣe wà nínú kí ní àbíbò ni. ọ̀rẹ́ wọn láì jẹ́sà kúmọ̀ náà xẹ́ràn nínú tí ó ṣe sí gidi nu wọ́n rò pé láti pèlè ìgbà tí ibùdó tẹ́lẹ̀ àríyá mọ̀ràmọ̀tò lọ́jà sọ̀rọ̀ yàrá àmàrí yìí wọ́n ní rákà mọ́kànlá òun yàrá tàbí kọ́ yàgbé àbíbí máa kí gan sì máa faago gan ajẹ́ pé tíyàn bá rí fún ilé faago gan bí tànàbí òní méje jù bẹ̀ lọ ṣe wọ́n bàtà òyìnbó pé agbára ń dínkù àlè dúró àlè ṣe bí tànàbí òní ti ń gbé àní ìgbé pípẹ́ òun ti dínkù àti wọ́n wá lékun rakaat torí pé ajá ní ìkẹyà tó lò kí gbogbo àwọn rákà yìí ń kéré àyẹ̀bẹ̀káraka hmm. kí òǹkáraka wá pọ̀ hmm. ló jẹ́ kí òǹkáraka pọ̀ alẹ́gbẹ̀ hmm. alẹ́ tí ẹbá pàkíyèsí òun náà jazakumullahu khairan lọ́pọ̀lọpọ̀ wà ní bí rákà bẹ́ẹ̀ péjì méjì péjì márùn ún mẹ́ka lórí ah, dúró tó bá kọwàá rúkú báyìí alákọ̀ọ́rọ̀ alákọ̀ọ́ à kárí dúró ni bẹ́ẹ̀ bá rúkú lórí ó ti dúró bẹ́ẹ̀ náà tó kọ́ bẹ́ẹ̀ hmm. síwájú kó tó lóbi ìforí kalẹ̀ hmm. pápá jùlọ tààrọ̀ ìwé ìṣìná pé àsìkò òun yìí láti ìrún ìrà kí sẹ́ni náà ní hmm. láti bí àrọ́hà àyíká kí á lọ farabalẹ̀ ìforí kalẹ̀ wa á tó bẹ́ẹ̀ lọ́wọ́ lórí ìforí kalẹ̀ adalẹ́ àkàrà tó pọ̀ bẹ́ẹ̀ wọ́n fi gba akéré yìí ẹ̀kọ́ nígbà tí wọ́n sọ pé kìyàmù àníbàṣẹ́ láti kàkàrà wa rògbò rẹ̀ kìyàmù náà gbà náà sùjúdù jíbísà bẹ́ẹ̀ náà sùjúdù gbogbo yìí ni à ń sáwà àbí sàwà ó súnmọ́ súnmọ́ ara wọn ni bákan kí àwọn ìbísà wọn sẹ́ni wọn ti máa ń ṣe bọ̀ wọ́n àkàwé wọn lórí

ìjọba ti ha wọn hmm. ṣùgbọ́n ká ti jẹ́ kí wọ́n mọ bóyá ni wọ́n ṣe kírun kájọ́ máa gbogbo ti ha wọn kí wọ́n síwájú ìrìn yẹn wà ní dá bóyá ní ẹgbẹ́ kẹrẹ́ nìkan ọ̀làkẹ́gbẹ́gbẹ́ lára wọn àwọn yòókù ní ní ìfarabalẹ̀ yòókù ní tọ́kọ́ bó ṣe tó àti bó ṣe yẹ ká sọ̀rọ̀ sáwọn yẹn náà ká pè àgbà ní. zero zero zero three one five zero one two five six. hello. aleykum salaam. Não, era. Queria ver aí. Queria ver aí, então. Queria ver aí. Alô? Alô? Alaikum salam. Warahmatullahi wabarakatuh. Não. Hum. ntutu náà pé àfikàrù tá à ń ṣe wọn náà máa kàrọ̀rọ̀ á máa rìpítì rìpítì rìpítì ẹ̀sọ́ ọmọdé bẹ́ẹ̀ lára wọn náà máa wí wí wí gẹ́gẹ́ bá ṣe máa wí yàní àbíkí yóò tún náà àwọn àfikàrù tá à máa wí lórí ìdókòwò wọn lè yẹ sáà wọn àti ọmọ náà tẹ̀lé ọmọ bẹ́ẹ̀ dìkẹ́ náà pé ìjọba bá mú bẹ́ẹ̀ ṣùgbọ́n kò dé ṣe ọgbọ̀n mẹ́ta ayíkàtì wà rúrù. yóò wá wí jọ pẹ́ yóò kọ̀ kàrọ̀rọ̀ àti kí àyè sì tọ́wà níbi ìforúkọ ẹgbẹ́ tó ṣàdúrà ń bẹ́ẹ̀ náà dábàá parí àkàrùn ní ti forúkọ dàbí lápàdà tó ṣàdúrà ṣùgbọ́n ìfọ̀tà sí máa náà bàbá òṣèlú ká tó ṣàdúrà kí tó gbé kúrò. ọlọ́ọ̀bà yóò fi yóò bá aṣọ yan ṣíkọ̀ alẹ́ ẹ̀sán lórí. inṣàlá títí di lọ́la láti mọ̀ pàdé ní dédé aago méjìlá bákan lórí ètò àyàtò sàìdà èmi àti ṣèkọ̀wá àtàkà fi nọ́mbà síta tábàrí ní ìbéèrè kan sí méjì ká pè sí zero eight one sixty thirty nine eighty four twenty zero eight one sixty thirty nine eighty four twenty